júmọ́ eléyìí òun ni ọjọ́ ẹlẹ́ẹ̀kọkàndínlógún nínú oṣù kẹfà nígbàtí jíra lẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam tí ń di 1441 abẹ́lọ́wọ̀ nínú àánú rẹ̀ gbogbo àwọn dada tí mi àti ìgbélé ayé ti di àkókò láti ìtàtùmọ̀ sí lẹ́yìn àkókò tá wà nínú èyí ọlọ́run jẹ́ ká bá ìsìn rẹ̀ ní pípé níwájú ọlọ́run àwa ń bẹ ọlọ́run gbogbo tí jẹ́ kó ń kálukú sáré sókè sáré sílẹ̀ sáré sódò òun náà ni àlìjẹ́nnà onídẹ̀ra eléyìí tí àwa ń wá yàtọ̀ sí ìsọkúsọ léyìí tí ẹlòmíì máa ń sọ pé òun ò wá àlìjẹ́nnà òun ò sí lọ́hùn torí kóun lè wà àlìjẹ́nnà òun ò sí nítorí kóun mọ́ wọ̀nẹ́ torí káwọn lè wà àlìjẹ́nnà ìlàfin sí lọ́hùn ọlọ́run ti pa wá láti ẹ̀bẹ́ lẹ́yìn wá àgbà náà a kí gbogbo ẹ̀yin yẹn wá tí ẹ jẹ́ olùkún lọ fún ètò yìí adúpẹ́ lọ́wọ́ ẹrú ọlọ́run tó jẹ́ pé ń lọ sí oko ọdún méjì báyìí tí wọ́n ti ń fún wa ní epo sí mọ́tò tí à ń gbé wá abẹ́lọ́run nínú àánú rẹ̀ gbogbo ibi tí áìsì kìí dé ní ti dáadáa ọlọ́run wọ́n jẹ́ ó pẹ̀kùn síbẹ̀ ọlọ́run jẹ́ ó tún mọ tẹ̀síwájú lórí dáadáa gbogbo ọ̀nà tó wá kù díẹ̀ kà tó tẹ́sìn ó fi bọ́ sójú àmì ọlọ́run mọ́sálá ìṣe ní fún wa sún wa mọ́ ọ̀nà yẹn sún ọ̀nà yẹn náà àwa náà ní kíákíá ká tó di pé a di òkú lẹ́yìn náà a tún kí ẹni tí ọlọ́run tún yọ̀ǹda náà tí àwọn náà tún fi mọ́tò wọn náà kalẹ̀ láti ìgbà tí a tún ti ń wá náà tí wọn náà lọ sí oko ọdún méjì báyìí bákan náà ni kó gbogbo àwa tí àwa náà bẹ̀rẹ̀ sí ná owó láti bí ọdún bí méje àbí tí ń lọ bí mẹ́jọ sẹ́yìn àbẹ́lọ́run nínú àánú ọlọ́mbà wa sẹ́yìn lẹ́sàn olóore o àwa ò lẹ́sàn kankan lọ́dọ̀ gbogbo àwa tí àwa náà tún wá darapọ̀ mọ́ wọn náà ẹgbẹ́ ọlọ́run kan bá ṣe ń wọ mọ́sálásí júmọ́à ní ọjọ́ ìjẹjọ yorùbá sí mọ́ ń pè bá ṣe ń wọ júmọ́à àwọn náà ń bà wá lọ́wọ́ pẹ̀lú àpò márùn-ún wọn ní kí a fi kún ètò náà àti gbogbo àwọn ìrẹ́bẹ̀ bẹ́ẹ̀ náà làwọn àkáǹtì wa náà bẹ̀ọ́lì láì tààlà gbogbo ìlà àgbàgbé àrántí yẹn pátápátá àkáǹtì yẹn jíjẹ́ fún wa pé owó tí ń débẹ̀ oní 1000 ní oní 2000 ní oní 5000 ní ọlọ́mọ àdó tí ìwò ìjẹ bá wà àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ yín o ṣùgbọ́n náà bá nìkan ní ẹ̀sán olóore wọ́n fà ní àwa tí a bá tó wá fẹ́ ṣe wa ní Jaiz Bank ilé ìfowópamọ́ sí èyí tí ó ṣẹ̀tọ́ Bank pẹ̀lú nọ́mbà tó lọ báyìí pé 00 05 103179 00 05 103179 pẹ̀lú orúkọ Al-Huda Islamic Development Foundation níbẹ̀ ni a mọ̀ fi owó náà sí àwọn tí a ti ń dára lórí náà gbogbo yín pátápátá ọlọ́run ìzákùnmọ́ lọ́wọ́ fẹ́rẹ̀ lọ́nà bá ní sẹ́yìn lẹ́sìn olórí lẹ́yìn wá gbà náà àti ń tọrọ fún gbogbo àwọn ẹyà wa ní mùsùlùmí tí àwọn ti di òkú ọlọ́run bá wa ṣàforíjì fún wọn o ọlọ́run bá wa ṣàforíjì fún wọn o ọlọ́run wa àkòrí ọ̀rọ̀ wa eléyìí tí a ń ni alùhómù alimuharramatu wàtàbíru lè mùsùlùmí nàìjíríà ni pé àwọn irin eléyìí tó jẹ́ èèwọ̀ jíjẹ àti ìwà kóna ẹni lára dúró àwọ́ta jẹ́ mùsùlùmí pa pé á ah, ṣọ́ra fún rẹ̀ níbà ìmọ́mọ̀ jẹ́ ṣọ́ra fún rẹ̀ níbà ìmọ́mọ̀ jẹ́ òun ni àkòrí ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò láti ọjọ́ ìjẹjọ́ ìjọba jẹ́ fún yẹn náà tún bẹ lára ìsìn wa tí yẹn bá ń jẹ àrọ́ọ̀mù tí mọ́ wa náà tí mọ yẹn àtẹ̀nímọ̀dá ni pé talẹ́ni tó lè pa ẹran tàá jẹ níbi ẹran rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí bákan náà sì ni pé ẹni tí òun náà tún lè pa ẹran tà ní jẹrin ẹtì ẹ̀mẹ́ ta ló ń tọ̀ òun náà òun wọ́n bá ní ṣàlàyé kí ọlọ́run kó bá ní kún wọn lọ́wọ́ bísmìlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله وصل اللهم وسلم على محمد وعلى آله وصحابه وسلم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Aki gbogbo olùgbọ́ wa nílé pátá, pàápàá jùlọ gbogbo àwa tí a jẹ́ ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam pẹ̀lú gbólóhùn sálámà tí a ti tìsíwájú. Bákan náà kí gbogbo àwa àyókù náà pé a kú ìjòkó àsìkò ìtẹ́tí sí. Àwọn bí Allah subhanahu wa ta'ala kó bá san gbogbo àwọn olùkún ètò náà lọ́wọ́ ní ẹ̀san dáadáa láyé àti ní alkiyama bí pa kó sí mọ́ ni a ti ń dá sí ọlọ́run kí bí ọlọ́run gbàyè tó ọlọ́run kí ó ní náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a gbé jẹjọ nípa àwọn ẹran tọ́jú fún mùsùlùmí láti jẹ àti fífi wá lára kúrò

gbogbo ohun tí jẹ́lẹ́dẹ̀ wọ́n ti tẹ̀ ń dáná sí ẹlẹ́dẹ̀ láàyè ní láìpù tí ń dáná sí wọ́n tó a rí pé bí wọ́n bá gba tọ́lọ́run ní rọrùn nira èèyàn padà gbá tó bẹ́ẹ̀ náà wá ní àwọn ìnira kọ̀ọ̀kẹ́ tí ń lómi ìfinra ọba ń gbà tí fi ń jẹ wá ń yà níbi ìtako àṣẹ rẹ̀ àti mí àtiwọ́ ọlọ́run jíkáyé wa rọrùn wa jì kó sì fi wá sínú ẹni tí ọmọ mú àfẹ́ rẹ̀ fẹ́ ní kọ̀rọ̀ àti ní gbangba náà wọ́n wá béèrè béèrè pé talenta jẹran rẹ̀ tó bá pa ẹran tìrúpa ti mẹ́nubà báwo la ṣe pẹran kíláàgì níbẹ̀ lọ́jọ́ jẹjọ wọ́n kì í ti pé gbogbo ẹran tí wọ́n bá pa láàjẹ kódà kọ́ jẹ́ àwọn ẹran tọ́lọ́ ń pè lẹ́tọ̀ fún wa tìrúkẹ́ bá sọ fún wa pé àwọn ẹran kẹ́mbẹ́ tí wọ́n jẹ́ ìwọ̀ fúnra wọn àwọn kan bẹ́tẹ́ kó wọ́n jẹ́ ẹ̀tọ́ ṣùgbọ́n nẹ̀ tí wọ́n gbà pa wọ́n yóò sọ wọ́n di èèwọ̀ àdẹ́nitọ́ pa wọ́n òun ni ó sọ wọ́n di èèwọ̀ láti jẹ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ onímọ̀ níbàámu sí ayé sallallahu alaihi wasallam wọ́n jí ó yé wa pé ìrìn èèyàn tí ọmọ ọpa ẹran ni àwọn tó jẹ́ pé tí wọ́n bá pa ẹran láì sí fàǹfà ń bẹ̀ ẹran wọn jẹ́ ẹran tó lẹ́tọ̀ táàmọ̀ jẹ onímọ̀ kan ọ̀tako ìlẹ́tọ̀ àti jẹran wọn àwọn kan bẹ tó jẹ́ pé ẹnu kò lórí jíjẹ́ ìwọ̀ tó bá pẹran pé a gbọ́dọ̀ jẹ́ onímọ̀ kan ìyapa ẹnu lórí ẹ̀ ìran ẹlẹ́ẹ̀kẹta àwọn làwọn tó jẹ́ pé ìfìmọ̀ ẹran ẹni ó wáyé ṣùgbọ́n gẹ́gẹ́ bí annabi sallallahu alaihi wasallam ẹ̀kọ́ ta kọ́lọ́dọ̀ annabi láti inú al-Qur'an náà di pé tí ìyapa ẹnu bá fẹ́ wáyé farudduhu ila Allahi wa rasulihi in kuntum tu'minuna billahi wal yawmil akhir ẹ dá padà sínú ìwé tí ń yẹjú gbogbo àlámọ̀rí ẹ̀dá lọ́dọ̀ ọba ọba títí ń sọ̀rọ̀ síwájú káwà tí a mọ̀ ka ọ̀rọ̀ rẹ̀ ká tó dáyé tí ètùmọ̀ bá ti láyé onílẹ̀ al èyí tó bá fẹ́ farasin fún iná alkùnrin àbẹ́ bá ń bẹ̀ ẹ padà sínú ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam ẹni tó fún ọlọ́run fún ní alkùnrin pẹ̀lú mọ̀rẹ́ni kéjì rẹ̀ tí ọmọ fi sàlàyé rẹ̀ fún wa ilé ní ó fi jẹ́ pé ìran ẹlẹ́ẹ̀kẹta pé àwọn tí ìyapa ẹnu wà ń bẹ̀ ákàn mú wá àwọn tálùkùnrin ti yanjú jẹ́ pé ìgbìyànjú àti ìtara ẹ̀sìn ọmọ àwọn àfáẹ̀sìn míì sọ pé ẹ̀yin ẹ̀já jọ fojú wo báyìí tí wọ́n bá ní tí ọba tiẹ̀ ní jẹ́ haram eléyìí ó sì mọ jẹun táwọn ó pe akọ torí páwọn ẹni yìí ní ọgbọ́n sọ́lọ́hun lẹ́nu káwábọ́ sí rìn alákọ̀ọ́kọ́ àwọn tó jẹ́ pé azábi olẹ́dí ilẹ̀ àtúkà ló bẹ̀bí hátùhù àwọn tó pé ẹran tí wọ́n bá pa àgbọ̀dọ̀ jẹ́ ìwọ̀ ni tẹnu kò lórí rẹ̀ káàkọ́ gbàbẹ̀ yẹn wọlé eléyìí àwọn ọ̀ràn yìí àwọn náà ni àwọn tó jẹ́ káfíù tó bá kúyàn ní káfíù òun lẹ́n tí ò nígbàgbọ́ nínú risala nabi wa muhammad sallallahu alaihi wasallam tó tàbá ní kọ̀ gbọ́lọ́wọ́ bá gbọ́ ẹlòmí gbọ́lọ́wọ́ gbọ́ ṣùgbọ́n bá lóhun sí gbé bá nẹ́bì pé kọ́ sàlàyé pé báyìí lòun rí báyìí lòun rí báyìí nẹ́sẹ̀ sí mi bẹ́ẹ̀ kí èmi náà mọ̀ pé ẹni tí ò nígbàgbọ́ nínú ìsìláàmù tí mi náà ń sìn ni tí ó sì yẹ kó bíbíà torí pé kí ni ìwọ ò nígbàgbọ́ nínú tèmi gbàgbọ́ yálà nínú ọlọ́run ọba mi èmi gbà pẹ́rù rẹ̀ ní mí ìwọ ọgbà pẹ́rù níwọ mo gbà pé Ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni ìwọ ọgbà wọ́n ṣe nígbà tó ti bìlífù nú eléyìn ọyẹ kó yíwọ náà pé o nígbàgbọ́ nú tèmi ń sìn wọ́n náà èmi ní o nígbàgbọ́ nú tí tó ń sìn tápọ́nlé fi gbọ́dọ̀ bẹ fúnra wa ló fi jẹ́ pé àwọn tó bá ti jẹ́ pé wọ́n jẹ́ káfíù wọn ò nígbàgbọ́ inú rìsálà nẹ́bí sallallahu torí pé ìtẹ̀lélànà ọlọ́run bá yóò kọ́ mọ ìmọ̀ kó àpọ́nlé àti ìyìnbá ni ọlọ́run sí ìmọ̀ yáyé pé àá ṣe bẹ́yìn náà ẹ ti ẹ̀gbà díẹ̀ ló fi jẹ́ kó wọ́n fi ní ẹni tó bá jẹ́ káfíìr khalis pure káfíìr káfíìr tí ọ̀sán lábòmílà tó yàtọ̀ sáwọn tá a fún ní tíra bí yahudi àti nasara ó tún wọ́n pé yahudi àti nasara àwọn ní rẹ̀spẹ̀tì pé tí wọ́n bá pẹran láàpàdà débi àlàyé tí wọ́n ṣùgbọ́n tó bá ti yà lẹ́yìn àwọn méjì yẹn ẹran ẹnu kò lórí pé à ní jẹran tó bá pa kódà kó dúnbù rẹ̀ níbo sì yẹ lápẹẹrẹ bọ́yá ẹni tí ń bọ nǹkan tọ́lọ́wọ́n bá dá ó lè jẹ́ ó lè jókúta ó lè jẹ́ odò ó lè jẹ́ eré kan àbí àwọn tó jẹ́ almulhid àwọn almulhidi eh, àwọn tó ní àwọn ọ̀tí ẹ̀gbà pé ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala ń bẹ ó lè jẹ́ èèyàn náà lèyàn sìn ẹni tó bá ti bọ́ sírò àwọn eléyìí à ní jẹran tó bá pa abẹ́rẹ́ tó ń tẹ̀ ní kò sẹ́sìn kankan ẹ̀rẹ̀kọ́ ọ̀gàpọ̀ anáwọ̀ púrọ́pùrọ́ pé orílẹ̀-èdè kò sẹ́sìn wọn recognize ẹ̀sìn kankan so àbáwọn tó wá ní kò tí ẹ̀sẹ́sìn kò sọ́lọ́hùn kẹta mọ̀ sí àwọn ẹni tó pé Musulmi ni tẹ́lẹ̀ ó wá jáde kúrò nínú islam ó wá lọ gba ẹ̀sìn míì kódà kọ́ jẹ́ pé ẹ̀sìn alùkìtàbù rá yahudi àbí nàṣàrà lọ́lọ́dì tọ́bà pẹ̀rin àníjẹ ẹnu àwọn onímọ̀ kò lórí eléyìí òun náà tún yàtọ̀ sáwọn alùkìtàbù pìlẹ̀ ni tẹ́lẹ̀ ó wá jáde a ti mọ̀ pé tọ́bà jẹ́ tí wọ́n ń lò fún ẹ̀sìn àwọn tó bá ẹni tó bá jẹ́ murtad ẹni tó kó mà tó jáde kó nu islam kó ó fi islam lẹ̀ láti sórin lẹ̀ pé alzaibu azani olùsesìnà lẹ́ni tó ti mari tó ti níyàwó lé àpẹ rọ́jùmù ni kódà àwọn tí ń ṣe ìkàrò rọ́jùmù báyàwọn tó jó lórí ń bẹ̀ àbáwọn tó jọmọ lẹ́yìn wọn wọ́n mú létí tí ń bí àwọn àdíìsì wọn nílà amọ́lẹ̀ tó bá fẹ́ lò wọ́n máa wẹ́ tẹ́nà àdíìsì tó ń takò yẹn torí pé kò sí bá yóò pín ẹ̀fẹ́ fọ́ bòdodo òdodo ọ̀hàn fúnra rẹ̀ torí kó òdodo máa dé tọ́ba yìí ti dé fúnra ẹ̀ fúnra ẹ̀ ló gbé rẹ̀ jáde tọ́ba yìí ti dé irọ́ fúnra arọ́ ní ó sì kíni ní ó mú eré ló fi jẹ́ pé kò sọ́gbọ́n tí yẹn fẹ́ dá sí tí yẹn fọwọ́ bu ìdájọ́ ẹ̀sìn ọlọ́run Allah subhanahu wa ẹnu àwọn onímọ̀ ọkọ̀ pé a ní fi rinlẹ̀ fún pé alùkìtàbù ni a ní jẹran ẹtì ẹ̀ torí pé ìdájọ́ ti ẹ̀ ni pé kò ní bá wa gbáyé mọ́tọ́ bá jẹ́ni tó ń lo òfin ẹ̀sìn wọ́n fi ní almurtad ẹran tó bá pa ó túnmọ̀ pé ìyá rẹ ni bàbá rẹ ni ẹ̀gbọ́n rẹ ni àbúrò rẹ ni mùsùlùmí ni láti ilẹ̀ tẹ́lẹ̀ ó jáde kúrò kódà kọ́ lọ gba ẹ̀sìn yahudi àbí nasọ́rọ́ òun ìjẹ́ yahuda àti nasara rẹ̀ ń bá wọn jó kọ ni ọ̀wọ̀ táà fẹ́ntọ́ yẹ yahuda àti nasara láti pìlẹ̀ níbi pẹ́ta wọn bá pẹ̀rẹ̀ táà jẹrin wọn ó yàtọ̀ sí tiẹ̀ bó ti ẹ̀jẹ́ pé àwọn dọ̀wá bí tún bẹ tó de ẹran táwọn yẹn náà bá pa táà débẹ̀ náà làyíta fẹ́ sí fún wa gẹ́gẹ́ bí àwọn tó pè wá lẹ́yìn ètò tí wọ́n béèrè àwọn òbéèrè ọlọ́kan ọjọ́ kan lórí ètò ti jẹjọ àwọn tó ń pẹ̀rọ àwọn ní àwọn tó ń pẹ̀rọ atheist fẹ́ free thinker àbí so èyí tó ń rò náà ń rò kankan ó sì ní free thinker lóhun ó sì ní free thinker lóhun mo fẹ́ lọ ibìkan so ẹ composition kìíní ẹ̀gbọ́n ọ̀kọ̀ bá mu ni pé áyàwó làwọn onímọ̀ ni wọ́n ti múlẹ̀ ìjáde tó jẹ́ pé kìí ṣe pé lásòrò ti wà yìí nìkan láti asòrò àwọn sọ̀hábà lábẹ́ áyà wàmà dúbẹ̀ àlẹ́ nùsùlùmí àti wá máa uhila li ghayri llahi bihi ní suratul Maida ayẹlẹ̀ kẹta ayà kan yìí tó yẹ pé ibẹ̀ láti mú awẹ́ díẹ̀díẹ̀ wá yìí òun ni wọ́n ti mú àwọn ọ̀dájọ́ yìí jáde wọ́n tó ní pé kíni ẹni tó jẹ́ al-murtad àní fẹ́rinlẹ̀ fún nọ́ẹ̀sì tó sin lọ yẹn torí pé ipa wọ̀ ká láti lò dájú ẹ̀sìn lórí rẹ̀ ṣùgbọ́n àmọ́ wá pé bóyá kọ́mọ́ bá wa gbáyé ṣùgbọ́n àmọ́ wá lò dájú ẹ̀sìn lórí rẹ̀ pé ò ní ìmọ̀ àwọn tó lọ bá tọ́jú alùkítàd àwọn tó fún tíra tòun ti yípo tó dé bá tí àwọn ni wọ́n sì lápọ̀nlé pé wọ́tọ̀ àmọ̀ alùkítàd ìlú lẹ́kùn pẹ̀lú àwọn òǹdè tó dé eléyìí ni àwọn ọ̀rìn àkọ́kọ́ tà ní jẹran wọn ìran ẹlẹ́ẹ̀kejì àwọn làwọn tí ẹnu kò lórí pé ẹran tí wọ́n bá pa ẹ̀tọ́ ni fún wa ká jẹ́ òun ni almuslim albalig alhaqil almuslim albalig alhaqil azakar kí tí wọ́n fi gbé wábẹ̀ tí wọ́n fi gbá dórí azakar torí pé ìsìláàfù fẹ́ wáyé kóso obìnrin lè pẹ̀rẹ̀ kò lè pẹ̀rẹ̀ ṣùgbọ́n ètò tẹ̀wọ̀n ni pé obìnrin náà lè pẹ̀rẹ̀ ìpé àwa sọ pé mùsùlùmí tó ti bàlágà tó ní làákàyè ọkùnrin àbóbìnrin wọn pẹ̀lú òǹdè kan tó ní sọ́wọ́n pé la yudi'u as-salah kí èsì sọ̀lá àti mùsùlùmí tí bá tún kírun tọ́bà pẹ̀rin àníjẹrẹ jẹ̀nà àyè ni ò ní gbà wá láti kọ́rọ̀ àwọn onímọ̀ wá lórí mùsùlùmí tí kírun tàfi ní jẹrẹ rẹ̀ ṣùgbọ́n tọ́bà ti ẹ̀jẹ́ kó wọ́n ti àwọn òkè ẹ̀yẹn kí tàfi ní jẹrẹ rẹ̀ kí lè tí wọ́n fẹ́ fira rẹ̀ tẹ́ni tí wọ́n ti ẹ̀mọ́ tẹ́ni wọ́n mọ̀ kù tọ́mọ̀ dáwọ́ ti pé ẹni tí bá ti ti rí bẹ́ẹ̀ kéèyàn ó fura síra rẹ̀ wọ́n ní kílẹ̀ rí eléyìí náà nítọ́ka nínú alukur'an tabawo àwọn akamu alukur'an so àtàwọn tíra oríṣiríṣi tó gbà wọn dájọ́ ọ̀rọ̀ yìí wá wọn lábẹ́ gbólóhùn allah subhanahu wa ta'ala sọ fún wa pé illa ma dhaqaytum àfẹ́yí tẹ́ ẹ bá pa fúnra yín wọ́n ní fìtọ́ọ̀bù yẹn ọlọ́run dojú pé ẹni tó bá sì rì tó bá dúnra sáà jẹ torí kí wọ́n ní kò ní ní ẹsẹ̀ àkúdù níyà kò ní lè mú wá àbọ́mọpín nísín ló fi jẹ́ pé ń tà ń sọ nísìn ni pé àwọn tẹ́nu kò tí ò sí fàǹfà lórí pípẹ́rẹ́ wọn pé á jẹ ẹran wọn ìran ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ ìran ẹlẹ́ẹ̀kẹta àwọn tó gbajúmọ̀ nínú àwọn tí fàǹfà mọ́ wá lórí ẹran wọn àti mẹ́nu bá wọn kàtà sí múdájọ́ wá pé a lè jẹran wọn ṣùgbọ́n ìfàfàmọ́ wá lórí ọ̀nà alul kitab torí pé àwọn tó jẹ́ jínkù jínkù nínú mímọ̀ náà àwọn àfà ń bẹ táwọn ti ẹ̀ lọ bí pé àwọn ò ní jẹ pé torí pé lọ́dọ̀ tàwọn àwọn òrùpá alul kitab original ń bẹ mọ́ pé yahudi gidi nà sọ́rọ̀ gidi kó ti ń bẹ mọ́ inú wọn imáàmù Shafi'i bẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti àfáwà Shafi'i rahimahullahu rahmatan wa sàbáyé sọ́sájú nù tíra wọn alhum àtàwọn tíra wọn míì táwọn ní wọ́n ti yí padà àwọn òrí bíi tàṣíjọ́ pé àwọn ò ní fún wọn ní àpọ́nlé ẹ̀dùtọ̀ òun yẹn a sì rí júlù àwọn màlìkíyà náà tá n pa ń tẹ̀lé West Africa táwọn ní ha báwọn ọba tiẹ̀ nílé là mọ́lẹ̀ pé haram ni makruhu ni ní ọ̀dọ̀ ti àwọn ṣùgbọ́n lákòótán alùkìtàbì lálùkìtàbì ọmọ ìjẹba yóò kó yíkó tó yahudi àti nasara a mọ̀ jẹran wọn lọ lópin ìgbà tí a bá rí àwọn mọ́jẹ̀mú tó dé tààfi lè jẹ àwọn lè jáde kúrò nínú ìfàǹfà tí ń ṣẹlẹ̀ láàrin àwọn onímọ̀ gẹ́gẹ́ bí àwọn àfáà ti gbíwá fún wa inú tíra tabyinul nù àkọ́ ìkọ̀rọ̀dùl mukhtar bidatul kabir al-muntaqa àti almuguna fáwọn ibn Qudama ní díẹ̀ nínú àwọn àkọọ́lẹ̀ tó yẹnjú pé a yámọ̀ pé alùkítàbì alùkítàbì ọmọ ọjẹ́ báyìí kún ó yípo tó ṣùgbọ́n ò fáwàtà àjọmọ̀ kí ó kọjá múrilé àti àsomọ́wọ́ fún wa tó fi jẹ́ pé a ní mo fojú àbùkù wo ẹnìkan gbà tó bá sọ kankan wọ́n ló wò dáadáa àti pé ìtúwọ́ náà ń sọ àbí ìtọ́ gbára léyìn okòóbo ló lè tì ọ́ lọ òkòbólú lè gbé ọjà àtàwọn èèyàn tó fẹ́ jù lẹ̀ fún wọ́n wá ní ṣùgbọ́n o ohun tí wọ́n bá pa lọ́dọ̀ àwọn malikiya àti sàfihìyà àti riwaya kan lọ́dọ̀ imamu ahmad ohun tí alò kìtà bá pa líkànà ìsìhìn wa àyádìhìn ẹ̀dàkùnrin jáde àwọn tàjọ mọ́kíw wọn indal malikiya wa sàfihìyà wa fi riwayatin an ahmad almagbuha likana isihim wa ahayadihim wọ́n ní àwọn ọ̀lẹ́tọ̀ lima fi amin ta'azim shirkihim alákọ̀ọ́kọ́ ni fún àwọn tí alùkítàbí bá pa wọ́n wá ní bákanáà oúnjẹ alùkítàbí ẹran tó bá pa àlèjẹ́ àti yẹjú pé ìsìláàfù táwọn àfáà fẹ́ gbé wáyẹ̀ kìí ṣe ohun tí a torí pé alukurani ti làámọ́lẹ̀ fún wa pa lè jẹ́ ṣùgbọ́n àwọn alukurani mi náà ń bẹ tọ́kẹ́ bá wá ní mutlak àárí àwọn kan tọ́kẹ́ bá sọ ní general àárí kan tí ó wà specific tí ó specify èyí tó wà general yẹn ọ̀kan júlẹ̀ yányán tí ẹ mọ jẹ́ ẹran alùkítàb á wá fi òǹdè kan dé tọ́kẹ́ wọ́n ní òǹdè tó wá de ti ẹran mùsùlùmí yẹn torí pé ẹni tí ó jẹ́ mùsùlùmí ò ní lọ́lá ju mùsùlùmí lọ ohun tí mùsùlùmí ọba ṣe sáàfi gbé ẹran rẹ̀ jùlẹ̀ tààfi ní jẹ́ fàtàrùkù má zabahul kufar aw alìkìtàg àwòlá lábẹ̀rú rẹ̀ ni wọ́n fi wá sọ fún wa pé nígbàtà bá mọ̀ dájú pé ẹni tó jẹ́ kìtàbí alìkìtàg yahudi àbí nasara ìgbà tó bá pa ẹran tó jẹ́ pé agbọ́ tààfi tí wà gbọ́ báyìí pé ó kọ̀ǹkan míì lọ́dá sí yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n àwọn orúkọ kan bẹ tọ́kọ́tọ́ bá da tọ́ bá kóra dúró ń bẹ̀ a lè jẹ́ torí pé orin lẹ́nu àwọn tíra wáyé tíra kẹfẹ́ tó ń pè ní almasihu wastafilis àtàwọn àtàwọ̀rà eh, àti injil náà tọ́ pé habu habu habu ti mẹ́mbẹ̀ bimana ilahu pé bàbá ti bẹ̀ tọ́ pé mana pé olúwa ni tọ́kùn lọ́ba wí tí ò pé ọmọ tí ò sì pé ìyá sí tọ́wọ́ nìkan á fún ní ìsìbáàrù pé ó kọ́ ọlọ́bọ̀dá torí pé àwọn tí wọ́n ti ẹ̀lá níjà wọn nítorí pé lásìpìlẹ̀ Yahudi àti nàṣọ́rọ̀ ìdákọ̀ nǹkan míì sẹ́ran wọn tí ọba sí ìgbà tí àwọn yìí kò dé wọ́n fi wá ní tàbí ètí fi wá gbọ́ pé ó kọ nǹkan míì yóò sọ́yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ló dá sẹ́ran rẹ̀ Yahudi lẹ́nu yẹn jẹ́ ní àbí nàṣọ́rọ̀ bẹ́ọ̀dákọ̀ Isa àbọ́dákọ̀ Uzair táwọn akẹ́kọ̀ọ́ ìlọ́mọ ọlọ́run àwọn onímọ̀fàkọ́lọ̀ jùmùhùr àwọn ní kọ̀lẹ́tọ̀ láti jẹ́ nígbà tá a ṣùgbọ́n àbá gbọ́ ẹni tí ó jẹ́ mùsùlùmí tó yá lùlù kìtàbí yahoo dàbí nàṣọ́ra ó fún wa lẹ́ran tààtì ó sì dá lójú pé ẹran yẹn kò fi sọ rí àwọn ohun tààtì kàṣíwájú pé máa zóbe ha lìkànà ìzìhìn wà àyà ìdìhìn wọ́n ni a gbà lọ́wọ́ rẹ̀ àìsí bismillah àmọ̀ jẹrin wọ́n ní àyà táwọn gbára lé òun náà ni pé wàmá òhìnlẹ̀ lẹ́wọ́ ìrìnlẹ̀ ìbíhì suratul maida àyà ilé ẹ̀kẹta àti wala taqulu mimma lam yudhkar ismullahi alayhi torípé wọ́n ní áyà ilé òun wà ní 121 wọ́n ilọ̀ ń kọ ìyádà wa ta'amu ahlul kitabi illul lakum wọ́n illa ma uhilla li ghayrillah illa ma nígbà tó bá jẹ́ pé a gbé ti abáwọ̀ àwọn àkámìlù kọ̀hán láwọn tí àtọ́ fi tẹ́ pé tafsiri ayatul àkámì ni wọ́n gbé àwọn ọ̀rọ̀ yìí wọ́n gbé wá fún wa afáwa ustaz dr wabatu suhaili wọ́n wà á zá ó wà lẹ́hàwùlà àbísí ha eléyìí ló fi ń dọ́gba tó sì ń lálàáfíà nírú ẹ̀ náà ni pé a rí pé kìí ṣe pé ọjà orí rẹ̀ ah, kò dú gbàdí kò sì lú ní pọ́npọ́ tó fi pa sápadà débẹ̀ níbi àwọn àlàyé mi eléyìí ni ìran èèyàn mẹ́ta tí wọ́n pa nǹkan ìran kan níbẹ̀ ẹnu kò lórí pé àmọ̀ jẹran wọn tí wọ́n bá pa láwọn ìrìn tó lẹ́tọ̀ọ́ mùsùlùmí ò ní dẹ́lẹ́dẹ́ dùbúlẹ̀ àbọ̀kọ́ dájá dùbúlẹ̀ ká pé mùsùlùmí ló dùn bú ẹ̀ káwá jẹ lẹ́rin àláàlí gan tó bá pa tí ọba mọmọ tó mọmọ gbókọ Ọlọ́run jùlẹ. láti sọ̀rọ̀ pé wọn là ní jẹ́ yìí àwọn kan mẹ́ta pé ohun yóò tó lè pa lẹ́ran tó lẹ́tọ̀ àní jẹ́ pọ́nbélé àwọn wàsani yóò ní. àtàwọn tí wọ́n tó jẹ́ àwọn àsáwọ̀ lọ́dọ̀ àwọn àti mọ́tàdù tọ́jà sáwọ̀ kí èsì tìpínlẹ̀ rẹ̀ tó kí mọ́mù sáfì ń gbà táwọn àwọn ní àwò pé ẹ̀ntà afẹ́ pé yahudi jẹ̀rẹ̀ rẹ̀ àwò pé sí àwọn baba ńlá baba rẹ̀ láti lẹ̀ ni wọ́n jẹ́ yahudi nasara àbọ́jà sáwọ̀ níbẹ̀ kódà àwọn tó bá jẹ́ pé ìyá lọ́jẹ́ àbọ̀ ìjẹ́bẹ̀ tàláṣẹ ìlháàkì ọmọ yẹn pẹ̀lú tọ́kọ́tọ́ bá kọrin táàfi jẹrin rẹ̀ ṣùgbọ́n àfẹ́mọ́ kó àwọn kìláfáàtì wá torí pé ànẹ́bì pa wá láṣẹ pé ká báwọn èèyàn sọ̀rọ̀ bí àpọlọ wá sí mọ àwọn tá a ní bùkátà sínú rẹ̀ lámúwá ní dáhùn sí ìbéèrè àwọn èèyàn tí wọ́n ń pè wá lẹ́yìn ètò lọ́kàn ọ̀jọ̀kan ọlọ́nkọ́ba àṣàn kọ̀ọ̀kan yín ní ẹ̀sán dáadáa àti ìyàwó náà. ìbéèrè tí a tó fẹ́ kí ẹ bá ní òun ni pé iṣẹ́ ọdẹ tàbá níṣẹ́ ọdẹ iṣẹ́ ọdẹ pẹrẹpẹrẹ ti fún mùsùlùmí àti májẹ̀mú ló wà lára ọdẹ tí ó pẹrẹ tí mùsùlùmí lè bẹ̀. alhamdulillah adakọ́fọ́ allah subhanahu wa ta'ala ilé ní ọmọ jẹ́ ìbéèrè fún bóyá àwa tá a pè wá ìjálà lórí ètò àbí lẹ́yìn ètò nípa wọ̀n tí Allah subhanahu wa ta'ala bá fún wa láyè àmìlùbà ń bẹ̀ torí pé àwọn nǹkan yìí yàtọ̀ sí pé àmọ́dí èèyàn ní jẹ́ haram kọ́kàn rẹ̀ mọ́mọ́ lé sí àwọn kan mọ̀ pé ìwà aláwọ́já yàtọ̀ aláwọ́já òkèrún mọ́ kò sí dáadáa sẹ́bí mọ́ àárín inú léwọn òtò mọ́ bí wọ́n bá ti ń jẹ haram torí pé wọ́n kálà balrọ́ọ̀nà ala qulubihim ma kanu yaksibun gbogbo tó àmọ́ tó bá jẹ́ nǹkan tó tako òfin Allah subhanahu wa ta'ala èèyàn ò lè fara rí lọ́mbẹ̀ yóò níbi tí ó bá gbésí ayé èèyàn jẹ́ jẹ́ nínú àìgbọ́ràn èèyàn lápa nínú gbésí ayé ẹni tó ṣẹ̀ṣẹ̀ gbésí ayé àwọn tí wọ́n rí tí wọ́n sọ fún torí pé ohun tó kópa ọ̀run báwọn tí wọ́n ń fa àwọn lórí ìbàjẹ́ náà ni pé nígbà àbámusáyà pé kánú láyẹ̀ ní àwọn amúnkarí ń fàálù kódà kọjá pé wọ́n náà ń ṣe wọ́n náà ń ṣe ẹ̀tọ́ máa sọ pé ń tàn ṣe yóò dá o ṣùgbọ́n kẹmọ́jọ sọ wọ́n ní bàfọ́ mọ̀ áyà yẹn nìyí àìṣe bẹ́ẹ̀ báyìí ìparọ́jọ dé báyìí ni wọ́n fi ní àwọn tó ń dẹ́dẹ́ lọ́jọ́ sátọ̀dì tọ́lọ̀ ní wọ́n mọ́ dẹ́dẹ́ àwọn ẹ̀dákẹ́ pé á kí ló dé tẹ́mọ̀ tí wá sí fún ẹfún wọn lẹ̀ ìparọ́ dé bá wọn sílẹ̀ ń fún lẹ̀ ẹmọ́ dára nílà ẹmọ́ káyà fún wọn tòkí bí sẹ́wọ́n ẹlòmí náà nìyẹn pé ẹ fi kó wá lẹ̀ ẹmọ́ sọ pé tọwọ́ ọ̀dà èyí ọ̀dà ẹ̀rùn lákùn dínú kú wọlé ẹ̀dín tẹ̀mí aláwọ̀lì mọ́nà àmìdá ẹ̀pẹ́ ọlọ́run lọ́mọ ẹni tí ń sìn kó ìjọpọ̀ tùmọ̀kọ́ níbi tí ẹlòmí wà nìyẹn wọ́n àwọn tó ń sọ pé àá ah, ah, kí ló tẹ́ mọ̀ sí wà àti fáwọn tọ́lọ́wọ́n parun nígbà tí parun dé àwọn tí wọ́n ní kọ́ mọ̀ sí wà àti fún àtàwọn ìlọ́lọ́run jọ parun àwọn táwọn sọ fún ọkùnrin tẹ́ǹsì yóò dá ọlọ́run fa wọn lẹ̀ gẹ́ pé eh, ẹ̀yìn mérí bọ́ ẹ̀tì wù tí tó kú máa ala rasul nílẹ̀ ìbẹ̀lẹ̀ náà wọ́n wá ní iṣẹ́ ọdẹ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ tí so wọn àpàwọn tí wọ́n ń wọ́n sì lè pè ní sọ́ọ́hìb léèyàn kan nígbà míì ṣùgbọ́n bí sáà lọ bẹ̀ ni pé tó ti jẹ́ pé nípìnlẹ̀ rẹ̀ àzọ́ìbì yìí jẹ́ masdaru fún sọ́ọ́dà yẹ̀sídù tọ́pẹ́ ká mọ́ bàgbà wá ní àsìkò tọ́pẹ́ iṣẹ́ yẹn gẹ́gẹ́ al-istiyad al-istiyad ìdẹ́dẹ́ so al-sọ́ìdù wa lè wá fún iṣẹ́ yẹn gẹ́gẹ́ àti pé ìdẹ́dẹ́ ó sì lè wá fún ohun tá à ń ṣe kíni ohun tá à ń dẹ tá a fẹ́ pa. arínà àwọn àfáwọ̀ ní mímọ̀ wọ́n máa wọn tààrífàtì wá afáwà Kashani àwọn náà máa wọn tààrífàtì wá wípé ohun tí ń jẹ́ azoid ohun tá à ń dẹdẹ rẹ̀ yìí ọjọ́ ó kọ fún àwọn nǹkan kan tó jẹ́ ẹran gbó tí wọ́n kọ̀ láti pé ká mú àyà àti ká dètè illa bihilatin imma li tayaranihi aw li aduwihi tó bá ẹran yẹn lè fò àbí ó lè sèyàn léṣe àwọn ẹ̀ta ní rímú àfi tí ọba jẹ́bẹ̀ àfi ká dètè fún tí ó sì jẹ́ ẹran ẹlé ẹ̀kọ́ àná èyí náà mọ́kùn nínú ẹ̀kọ́ ayé òde òní mo pé ọ̀kan domestic animal àwọn kan ní wild animal so àwọn wild animal ṣùgbọ́n ní wild animal náà ọlá wọn ti ṣẹ̀rí à Islam tó kò sóhun Islam ọ̀dá sí alhamdulillah ala ni'matil Islam ọ̀kọ́fà bí a ní ìmọ̀ ló fi jẹ́ pé àwọn múrú ẹ̀ wá ìdájọ́ dẹ́dẹ́ bá a ṣe dẹ́dẹ́ so wọ́n mú tààrífù oríṣiríṣi ni wọ́n mú wá ṣùgbọ́n àwọn tó sì ní iṣẹ́ tó ní sílá pẹ̀lú rẹ̀ àwọn náà ń bẹ kan na àwọn táà mọ́ wá dẹ pa pa ká tó gbọ́ sí ìdájọ́ pé ṣé èèyàn lè jẹ́ ọdẹ ọ̀nà méjì a ní èyí tó jẹ́ bàrí yìí a sì ní àwọn tó jẹ́ ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n padà yẹnu àwọn àwọn ẹranko kan ní barimahiyi bariyu àwọn ẹranko orí ilẹ̀ àti láwọn tọ́pẹ̀ ní bahariyi àwọn ẹranko inú omi wọ́n á láwọn tó jẹ́ pé agbélẹ̀gbódò àwọn lè náà ń pè ní barimahiyu agbélẹ̀gbódò wọ́n wá ní àwọn tó jẹ́ àwọn agbórí ilẹ̀ yìí inú sẹ̀rí àtìláàmù wọ́n ní ìtìbá àrùgbò ni wọ́n bí wọn sí láàfi wò ó níbi yóò sọ kí ọba àmọ́ ara máa gbé àní fún níbẹ̀ òun táàfi néèmù rẹ̀ náà ni pé kí ni ipe ìtọ́jẹ́ kọ́ ti ni pé ẹran ẹbí báyìí ni ẹran orílẹ̀ lẹ́ran yìí òun lọ́mọ wọn wá dénú ni èyí tó bá jẹ́ pé ní omi ni wọ́n mọ́ bí i sí tí wọ́n bí i sí àmọ̀ fún ìdájọ́ pé ẹran omi ni kọ̀bá wá wá sí orí ilẹ̀ tó bá jẹ́ pé bá wá ń gbé yẹn tó pé ń gbélẹ̀ gbódò yọ́ padà di pé yóò lo ọkọ̀ méjì compounding àbí àwọn ń pè lọ́dọ̀ àwọn ní gẹ̀ẹ́sì wọ́n wá gé díẹ̀ ní okọ̀ ilé wọ́n gẹ́nu ilé ọkọ̀ barimahiyu ah. agbódò agbélẹ̀ gbódò ìran méjì yìí náà kí wọ́n á nìdájọ́ ẹ̀sìn nípa rẹ̀ nípa àdẹ́dẹ́ ń tọ́lẹ̀tọ̀ ni nínú ìdájọ́ ẹ̀sìn pàápàá jùlọ fẹ́ni tí ọba jẹni tó gbé harami ẹ̀tọ́ bá sì gbé harami yẹn náà odò tilẹ̀ ẹranko lẹ̀ ni ò lè dẹ́ dọ́dẹ́ rẹ̀ yọmọ jí wọ̀ fún ni pé ń túmọ̀ pé háàlù téèyàn wà ipò tẹ́nìyàn wà ni ó sọ ìdẹ́dẹ́ di ìwọ̀ fún pé aṣlù ìdẹ́dẹ́ jẹ́ ìwọ̀ ṣùgbọ́n kọ̀ndíṣàn yẹn tó wà ọsọ dé ìwọ̀ fún lásìkò yẹn ká mú ayà rẹ̀ wá fún wa nísìn gẹ́gẹ́ bó ṣe wá náà alkitabu wa sunna àti ìjìmá àti làákàyè pẹ̀lú pẹ̀lú inú alkitabu ni pé ó ní uhilla lakum bahar وطعامه متاعا لكم والسيارة وأرم عليكم صيد البر ما دمت حرما آية لي سورة المائدة آية 96 بكنا وإذا هللتم فاصطدوا nígbà tẹ́ bá ti bọ́ aṣọ ara mi ilẹ̀ yálà umura ni ajínẹ bọ́sọ nílẹ̀ báyìí ẹmọ ọ̀dẹ̀dẹ̀ orí ilẹ̀ lọ a rí pé ìdájọ́ pé títò dùn ọ̀rọ̀rùn fún wa ó ti wá náà yà alákọ̀ọ́kọ́ pé saydul bari wa ta'amu mata'an lakum ó ní uhilla lakum ọ wá sẹ́yẹ̀ dé tọ̀ ń pé wa hurrima alaykum saydul bari ma dumtu hurman. nínú àdìsí ànábì sallallahu alayhi wa mọ̀ pé iṣẹ́ ọ̀dẹ kájà tó lọ bí àdìsí yẹn ọ̀kan náà àwọn onímọ̀ ń bẹ táwọn ti sọ pé eh, iṣẹ́ ọdẹ iṣẹ́ ìwọ ni ó túnmọ̀ pé ńlẹ̀ Yorùbá nínú àwọn ọ̀sẹ́ bá a ṣe mọ̀ ọkọ̀ láwọn iléèwé náà pé iṣẹ́ ọdẹ iṣẹ́ ìwé wọn sófin ọwọ́ akù pé iṣẹ́ kọ̀ọ̀kan òfin ìsìláàmù ń tẹ́ẹ̀kì rẹ̀ a sì mọ̀ kókò sí àṣà kan tó ń gan gba àwọn ọ̀sẹ́sẹ́ tí ó gbà lápẹẹrẹ bá ní iṣẹ́ olè tẹ̀kọ́ iṣẹ́ náà ni ayọ̀kẹ́ kì í jẹ́tọ́dà àṣà kan ọ̀gbá ọ̀tẹ́wọ́gbà kódà tó máa fi ń kí àwọn kan lókì pé ẹnìkan tí ọba jalè ń ṣe kíníkan ni àwọn náà ti ń sasa ni kò sí ìtí ń tọrọ kọmọ òun ní òjò lè àwárí náà wọn ní mọ́ta wọn ni ah, iṣẹ́ ọdẹ ẹlùmí fojú ìyẹpẹrẹ wò pé ah, iṣẹ́ yìí iṣẹ́ ta kọ ní kọ̀ọ̀kọ̀ lẹ́tọ̀ àwárí àfáwà askafi àti àfáwà ibùnà abidin ah, àwọn ní kò sí tọjọ iṣẹ́ ọdẹ iṣẹ́ tó lẹ́tọ̀ ni gẹ́gẹ́ bí àwọn àyà táwọn ti mú wá láti kàtẹ́yìn wọn ni òun náà jẹ́ ìran sẹ́kẹ̀n minel iktisad nínú ìran ẹsẹ̀ ọwọ́ tá a mọ̀ sí ni ṣùgbọ́n tí wọ́n mọ̀ chẹ́ẹ̀kì rẹ̀ wọ́n ní gẹ́gẹ́ báwọn sáré kú náà ṣe jẹ́tọ̀ bẹ́ẹ̀ lòun náà lórí masa àbítọ́ lálàáfíà wọ́n ní ṣùgbọ́n ò lópin ìgbà tó bá ti jẹ́ pé iṣẹ́ ìrìn tá a fẹ́ ṣe bóyá rin iṣẹ́ àbáwọn ọ̀nà tá a fi ń ṣe pé ó rò pọ̀ mọ́ rìbá ṣàpé èyàn lè fẹ́ taṣọ ẹni tó fẹ́ ta ọkọ̀ ẹni tó fẹ́ ọdẹ yẹn náà kì ọdẹ fúnra rẹ̀ kì í lè wọ̀ bákan náà kò sì jẹ́ pé àwọn òwò tó jẹ́ òwò bàjẹ́ ní bẹ́ẹ̀mbẹ̀ tá a padà mẹ́nu débẹ̀ nípa irú àwọn ọdẹ táwa ní láwùjọ wa àti báwo lẹ̀ kárí kò sì jẹ́ pé ọ̀nà ìwọ̀ ọ̀nà ewu ni wọ́n fi ń ṣiṣẹ́ ọdẹ léwu táyé àti tọ̀hún tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní a ní fẹ́nu àbùkù kan sí ọdẹ o wọ́n ní ṣùgbọ́n a mọ̀ pé iṣẹ́ kí wọ́n mọ̀ ọlọ́lá ju ọ̀kan lọ eléyìí bẹ́ẹ̀ ọdẹ lẹ́yà nẹ́bí sallallahu alaihi wasallam kàtọ́mọ̀ tàlí ọdẹ sáàjẹ̀rẹ̀ pé ǹjẹ́ ìdẹ́dẹ́gẹ́ ń bẹ sáwọn ọdẹ ń bẹ ni mo fi ní kakọ́ fà àdísì sẹ́gbẹ̀ kan lẹ́ẹ̀kan àwa padà síbi àdísì ànábì báyìí àdísì Adi ibn Hatim radiyallahu anhu olóhùn kẹsọ fún ànábì sallallahu alaihi wasallam àdísì wà nù Sahih Imam al-Bukhari kódà tó ń mú báàbù wá ipé ìwọ òjíṣẹ́ ọlọ́run àwa jẹ́ iná kọ́wùmú nàtàṣọ́ ìyàdù ààzì ìlkìlán àwa mọ́ dẹ̀dẹ̀ pé ọdẹ niwá gúrùpù tiwa ọdẹ niwá ó túnmọ̀ pé èèyàn jọ mọ́ lè bá lọ́dẹ ẹgbẹ́ ọdẹ kò tí ìsàbúrú ṣùgbọ́n irú ọdẹ wo nẹ̀yìn báwo lẹ̀ ṣe ń sọ dẹ yín sáàlì jẹran yín àbáṣọ fáwọn ìpínpín ọmọ jẹran yín tí ó láwọn kẹtí wọn ó lè jẹ ẹran yín torípàwọn tàbí pé ní àlè jẹran wọn àwọn tó jẹ́ lẹ́sìn tí wọ́n mọ̀ jẹrẹ wọn lọ dáadáa mùsùlùmí lòun ò ní tẹ́ kí ni ní ò nílè jẹrẹ wọn káìsì èèyàn níbẹ̀ yẹn ṣùgbọ́n mùsùlùmí lòun pé ah, ẹran yóò wà fún gbogbo èèyàn ṣùgbọ́n wà fáwọn kan tí wọ́n jọ kí ni tí wọ́n jọ jọra wọn tí wọ́n jọ níwàdí ọkàn kan náà ọwọ́ ni wà níbi sallallahu alaihi wasallam ajẹ́ ah, torí pé àwọn ọlọ́dẹ káà náà wọ́n béèrè torípẹ́lú mi ti ń bá sí ọdẹ yẹn bọ̀ ìsìn kírun ń gbáwẹ̀ ìsìn gbogbo ẹ̀ ṣùgbọ́n ó tún lọ mọ́kà ṣùgbọ́n tó dájú ní kótọ́ bá rẹ̀ nìsàlàyé fún kò jẹ́ mùsùlùmí ṣùgbọ́n wa ló pé iṣẹ́ wa tá à ń ṣe ẹjẹ́ á gbé e lọ sí láàbù Islam kí ìsìlámù bá wa sẹ̀sipẹ́rímẹ́ǹtì rẹ̀ wọ́n dáńbẹ̀ wọ́n ni ọ̀dáńbẹ̀ ní gbogbo iṣẹ́ ọwọ́ kó wa wa láwàtà jẹ́ mùsùlùmí Ànábì sallallahu alaihi wasallam wá sọ fún pé ìgbà tó bá rìn ajá rẹ̀ bóyá sùúrù lérè ló pèé nì bóyá rìn nẹ̀pá ló pèé nì tó sẹ́mọ̀ kílẹ̀ Yorùbá kódà ìjẹ́ mùsùlùmí wa agbàgbé débi pé dó kò sáburú bí àwọn kíkí tí wọ́n fi ya àwọn sẹ́kọ̀ọ̀kan lẹ́yìn bàtà bá fi ń tó pé sálámà ọmọ jí ọ̀gá torí pípàtà ń jẹ́ mùsùlùmí tàbí àwọn ọmọ kí ọdẹ àrìnpa ò àtọ́bá jẹ́ alásòfin kọ́ gbogbo ẹni bọ̀rọ̀ sàsáwà gbogbo ẹni kákọ́ so tẹ́ pé ó ń dìrí gbogbo ẹni wọ́n kọ́ àsáwà náà rich àti lè kọ́sà yẹn dànù nígbà tí ọba ti lọ forí sọ ẹ̀sìn ṣùgbọ́n sàtọ́bá ti forí sọ ẹ̀sìn àṣà assalamu alaikum ọmọ bá tiẹ̀ lọ torí pé dépò òun ló kù wà nù sàárì òun láti fi sórí rẹ̀ láyàtà kìyàmà irú ẹ̀ làwọn wá sọ pé tọ́ àwọn ọmọ fi ajá dẹ̀dẹ̀ àníbi wa ń tọ́ bá rin ajá rẹ̀ pé kọ́lọ̀ pa ẹran kan bẹ́ẹ̀ sùúrù lè lò pé ẹbí tó lè pọ́ tọ́jẹ́ ajá tọ́jẹ́ kiri tọ́jẹ́ mọ̀álẹ̀mà ajá tọ́ lẹ́kọ̀ọ́ tẹ̀tírínìẹ̀ wàzàkártàtùmọ̀lá tó sì dákọ̀ ọlọ́gbà tó fẹ́ pé kájá ní ọlọ́pàá bísmìlá anábì ní fọ́kùl mímọ̀ amsakna alẹ́ bájá yẹn bá ti rún egun ẹ̀ tó sẹ́kí ní kò bú jẹ́ ní ń dára tí ń rún egun ẹ̀ tí ò bí wọ́n ṣàlàyé sẹ́nu sẹ́rù Bukhari tẹ́kọ̀ ajá ń kẹ́tẹ́pẹ́nu rẹ̀ ló fi búkọ̀ jẹ́ mẹ́ bí pé ẹ̀jẹ̀ sáti jáde náà àrínà tó mú zọ́hìrò àdísì yẹn pé o lè jẹ́ wọ́n wá ní ṣùgbọ́n o ànábì wá ní illa an ya'kula al-kalb fala ta'kul bọ̀tájá bá ti bù jẹ níbi ẹran yẹn mọ́ o torí pé a ah, ń fáyà kọ́mọ̀ pé ajá yẹn fún torí ìtara ilé pákọ̀ pa ń ti olówẹ̀ tájá bá ti bù jẹ ọ̀bọ̀dọ̀ o àkọ́kọ́ nìyẹn tọba tó wá jẹ́ pé ajá àti ẹ àtẹlòmí ẹ̀pọ̀ tẹ́ ń dẹdẹ lẹ́jọ́ lọ tó kọ ọdẹ wọ́n ṣe bísmìlá nígbà tó ọ̀nà ajá àti ẹ ẹnìkan òun ni ogún òfin wọn ṣe ọ̀kẹ́ ni mo jẹ́rí ẹ ọ̀kẹ́ ní kẹ́ẹ̀bá tí nìkẹ́nìkan kò fi nìkan lòun fi rẹ́ tí lọ bí tọ́ bá ṣe kìnìkan lọ̀kẹ́ wí tó fi rẹ́ tí gbogbo ẹ̀ wá ti dàpọ̀ so ẹ wá mú ajá yìí tọpánú ajá oní bísmìlá àtajá ẹtọ́wì nǹkan mi so ànábì ní tọba ti rí bẹ́ẹ̀ tẹ̀ mú ajá tọpá tó ti dàpọ̀ mọ́ra wọn wọ́n yìí kọ̀ọ̀lẹ́tọ̀ ha kalb min ghayri ha fala ta'fu ànábì ní kódà ọ̀bẹ̀dẹ̀ inú àlàyé táwọn onímọ̀ mú wa láti pé àwọn sọ̀hábà ti ń dẹ́dẹ́ ń bẹ láyà nẹ́bí láti mú hadisi yìí wá bákan náà hadisi Sa'laba tó ní ẹ̀sọ́ fún nẹ́bí sallallahu alaihi wasallam pé a nípa ìdẹ́dẹ́ pẹ̀lú ọfà àtajátá akọ́lẹ́kọ̀ àti ìta akọ́lẹ́kọ̀ àdébí sallallahu alaihi wasallam wá ní èyí tọ ẹni tọ bá dẹ́dẹ́ rẹ̀ pẹ̀lú ọfà rẹ̀ nígbà tó fẹ́ tàfà yẹn dárúkọ ọlọ́run ọwọ́ àtàlọ́fà yẹn ọfà yẹn gún ẹ̀jẹ̀ ti jáde ó sì dákọ̀ ọlọ́run ọwá débẹ̀ àti máwọn àlàyé yẹn wá kalẹ̀ torí àkókò ni ẹran yẹn bóyá kì í ó dùnbò rẹ̀ tẹ́kọ́ bá ti kú tẹ́jẹ́ sì ti jáde nígbà tó fi ta ní kíní yẹn náà ọjẹ̀rẹ̀ yẹn ṣùgbọ́n o kìí tọ́ bá dẹ́dẹ́ rẹ̀ pẹ̀lú ajá rẹ̀ tọ́ kọ́lẹ́kọ̀ọ́ tó sì dákọ̀ ọlọ́run òun náà gẹ́bí ìdájọ́ta mú wá lókè o lè jẹ́ ṣùgbọ́n èyí tọ́ bá dẹ́dẹ́ rẹ̀ pẹ̀lú ajá rẹ̀ tọ́ kọ́lẹ́kọ̀ọ́ tọ́jẹ́ pé òun náà ọ̀kọ́ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n òun náà ti mú ẹranko yẹn ó ti wíkẹ̀ kalẹ̀ fàdìrẹ́tà dùkẹ́tàhù so ọwá bá tó pé ọlọ́run ní kọwọ́ rẹ̀ ọkọ̀ bọ́bẹ̀ lọ́wọ́ rẹ̀ àdẹ́bí níbi òun náà jẹ níbi òun náà pé èyí tó lẹ́kọ̀ọ́ àti èyí tó lẹ́kọ̀ọ́ gara pa afẹ́ ṣe ni pé so wọ́n ní eléyìí ìjọ hàn wá pé láyà níbi sallallahu alaihi wasallam àwọn ọlọ́dẹ ń bẹ àwọn pàṣọ látàrí báyìí so inú sí àǹfààní sí ní iṣẹ́ ọdẹ bákan náà àwọn nǹkankan bẹ tí wọ́n kọ̀ níbi ọ̀nà tí àwọn èèyàn gbà fi dẹdẹ bá kọjá pé àwọn nǹkan ẹ̀gbin ni wọ́n fi ń ṣiṣẹ́ yẹn àbáwọn nǹkan ẹ̀gbin ni wọ́n fi ń dẹ àwọn tí wọ́n ń dẹ nínú àwọn àlàyé wí àkókò wá ti rí láti mọ̀ gbé kankankan so àwọn òbéèrè tí àwọn èèyàn bí wá gbẹ̀ fóun ni ó bí àwọn àlàyé yìí torí pé ta bá ní kákẹ́ mú pé nípa ìdẹdẹ àbí iṣẹ́ ọdẹ gan kì í ṣe ohun tí lẹ́kítọ̀ ọjọ́ kìí ṣe lẹ́kítọ̀ ọ̀sẹ̀ mẹ́fà náà kò sí gbọ́dọ̀ ẹni tí ó sì jẹ́ pé ẹni tí ó wà jẹ́ tí ó dẹ̀dẹ̀ gẹ́gẹ́ fúnra àti umra pápá tó bá jẹ́ pé ìdẹ̀dẹ̀ orí ilẹ̀ ló fẹ́ ṣe ilé ibẹ̀ ẹlẹ́ẹ̀kejì ohun tó fẹ́ dẹ̀dẹ̀ rẹ̀ tó fẹ́ pa kò gbọ́dọ̀ jẹ́ ohun tó ti ní àmì ẹnìkan lára bálápẹ̀rẹ̀ ẹ̀tù ọpẹ́ tù bọ̀ wọ́n sì rí ẹ̀tù tí wọ́n ilé kan tí ilé wọn gbà lẹ́gbẹ̀ẹ́ oko ẹ̀tù fúlàní ti ń gbénú oko ìwọ́lọ́lọ́ dáa ìbọ̀bù àti pé ìsìláàmù ti dá sí gbogbo eléyìí láti lẹ̀ àbí ohun tó jẹ́ bí ẹ̀tù ó lè jẹ́ tù sọ́kọ́ wọn ti wọ́n ti gé ìhẹ́ rẹ̀ wọ́n ti sàmì sí àbí wọ́n sọ aṣọ mọ́ ní apá tó ọ̀bọ̀dọ̀ yìí nìbọn àbáwọn kẹta lájọ bẹ́bẹ̀ láwọn kẹta ẹ̀mọ́ pé yẹn pa ní nígbẹ́ tó wà ni ọ̀pá ọ̀wá nàìjíríà ṣe ẹran ẹ̀kùnkùn nígbà ọ̀sẹ̀ torí pé tí àwọn bí ṣe ń bẹ níṣẹ́ ọwọ́ ọdẹ míì òun náà dàbí ẹran ẹgbó ni so eléyìí tẹ̀lé àfìlámù ọkọ̀ káwá tètè lọ síbi àwọn orígun tó ní í ṣe pẹ̀lú ìdẹ́dẹ́ yìí ẹni tí ó dẹ̀dẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà gẹ́gẹ́ bí ìdájọ́ ta tó mú alákọ̀ọ́kọ́ bẹ̀rọ̀ jẹ́ ẹni tó nílà káì tó tójú bọ́ gẹ́gẹ́ bí àwọn àfáà ní màdá ìbìsígbé wa níbàmù àwọn àdìsàn Nabi sallallahu alaihi wasallam so gẹ́gẹ́ bá sọ pé wèrè kọ̀tọ́ torí pé wèrè ó lè sìnbọn yìí gan fún èèyàn tí ó pè lẹ́ran gẹ́gẹ́ bá sọ pé ìpẹ́ran rẹ̀ wọ́n ní kọ̀lẹ́tọ̀ nù tí wọ́n kọ̀ ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kọjẹ́ ni tí ò sí ní inú ìfọ́rọ́m gẹ́gẹ́ sọ sẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta tó wájú kọba ń bá wá ni pé an yakuna musliman aw kitabiyan ẹni tí ó jọdẹ tí ó kọ̀ọ̀nẹ́ta tàbí kọ́ jẹ́ yahudi àbí nasara kìtàbí bó ti ẹ̀jẹ́ kí máa Málíkì ní ọ̀rọ̀ mi lórí rẹ̀ àwọn ní bí ìdájọ́ ẹ̀rin tó máa ń dú ló fi jẹ́ pé kí wọ́n kẹ́ bọ́ sí kí wọ́n kẹ́ mọ rọ́bíṣì àwọn onímọ̀ ọ̀fẹ́ ohun tí wọ́n rò pé ẹnìkan sọ rí ẹnìkan sọ bẹ́ẹ̀ darí akẹ́jọ́ sọ́tún ni táwọn ní rọ́ ohun tí kìtàbí yóò bá pa kọ̀lẹ́tọ̀ ẹ̀rin tó bá dú ni o àwọn ṣe fárkù láàrin àwọn Málíkì àwọn ṣe fárkù láàrin ẹ̀rin tí wọ́n dúnbú tí wọ́n pa lọ́tọ̀ àti ìdẹ́dẹ́ wọn torí wọ́n ní rúkṣọ̀ ní ìdẹ́dẹ́ ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n náà ni pé gẹ́gẹ́ bó jẹ́ pé ẹran wọn tí wọ́n bá pa nítorí wọn lè jẹ́ bẹ́ẹ̀ la lè pa wọn náà lópin ìgbà tó pàtó náà fẹ́ bọ́yá jà lọ́fẹ́ rẹ́rìn tó fẹ́ rẹ́rìn ìbọn lọ́fẹ́ yìí kùmọ̀ lọ́fẹ́ jù ọ̀dàrúkọ ọlọ́gbà tó fẹ́ ju kùmọ̀ tó jẹ́ pé ti kùmọ̀ náà tún nídájọ́ pé ọ̀dà bẹ́yà kùmọ̀ yẹn ní orí olùkọ́ tó ń pè bẹ́yà mi ẹ̀rọ tí máa ń bọ̀kọ́ rẹ̀ ìgbà tó fi torí àìkẹ́ lu ẹran ní kùmọ̀ tẹ́ bá lù tí ọba sẹ́jọ́ jáde àríjẹ́ o wọ́n ni wọ́n fi pé kùmọ̀ tí wọ́n pè ní àrọ́ọ̀dì yẹn àbúkọ ìrántí wọ́n pè wọ́n ni ìmọ̀jẹ́ ìgbóyè tó ní gbóngbó lórí tẹ́gbà tẹ́ bá fi lù ara èèyàn padà là tádì ti tẹ̀wá lórí ẹ̀gẹ̀ tẹ́ pé ẹ̀jẹ̀ jáde ńbẹ̀ tàbí kọjá pé wọ́n fi bí ẹ̀rọ̀dẹ́kọ́tọ́ pé ẹ̀bá ti ẹ̀lẹ̀ lílù náà lọ́bá fẹ́lọ̀ bọ́sálì kìyàmà irin tí ń bẹ́ẹ̀bẹ̀ yẹn àbíbẹ̀ ọ̀bẹ̀ yẹn ti gé tó bẹ́ lára so ó fi wá jẹ́ pé wọ́n ní èyí táwọn malikiya sọ yìí o mùsùlùmí àti kìtàbíyà àti kìtàbí ní ẹran wọn dúnbú àti ìdẹ̀dẹ̀ lópin ìgbà tá a bá ti ráwọn mọ́jẹ̀mú tá a ti mú wá sẹ́yìn àlè jẹ ẹran táwọn yìí náà tí wọ́n bá ṣe kíni wọ́n bá pa subhanahu wa ta'ala wọn dákọ̀ nǹkan míì ẹlẹ́ẹ̀kẹrin àbẹ́ẹ̀ka àrùn bẹ̀ òníkọ́ tó wá jẹ́ pé àníyàn tí wọ́n mú lọ sí dẹ́dẹ́ kò jẹ́ pé wọ́n fẹ́ ṣe ọdún kan tó ní í ṣe pẹ̀lú ọdún òòṣà tí ò ní jẹ́ kẹrin pẹ́tọ̀ ìdẹ́dẹ́ yìí tá lọ ń dẹ yìí o ìdẹ́dẹ́ ọdún gbani torí pé wọ́n ní ìjẹ́bẹ̀ báyìí eléyàn tí lọ ń kó sábẹ́ wà má uhilla bihi li so eléyìí níbà èyí tó wá jẹ́ béèrè ẹnìkan náà àwọn èèyàn ọlọ́nkọ́ bá ti dáadáa fún torí pé ẹ̀rì fún mi ní àkórí bá ń sọ ẹni tó gùn àti pé ọjọ́ ti lọ láti lè gba àwọn ọ̀pẹ wọlé òun náà ni pé láwùjọ wa lé mi nígbà tá a sọ pé mùsùlùmí ẹni tó bá patọ́jọ́ dẹ ẹnìkan wá fún wa lásàímẹ́ǹtì láàfin sọ lórí afẹ́fẹ́ báyìí ẹnìyàn náà ọlọ́nkẹ́ ọdẹ tó bá wọ̀ pé mùsùlùmí tọ́kàn mi balẹ̀ sí ìsìláàmù rẹ̀ tí ò lúkọ̀ tí ò kò torí pé òun jọ lọ́dẹ ni pé sàárọ̀ ọdẹ tó jẹ́ mùsùlùmí nígbà tí ń lọ sóko ọdẹ yẹn kò ní bàǹtẹ́ kò ní fúnpá kò ní òka kò sí lé ìtọ́tọ́lá kò sí hmm. náà ògèdè tí ó pè tàbí tí ó pé tí igbó bá dàrú adórírí òkìtì tí kò gbé ètò nílà àwọn ọgbọ́ nílẹ̀ pé ha ọlọ́rin tó bá di kíní kan òkìtì padà wọ́n di tí ọba ti ẹ̀rí kẹ̀kẹ́ mú lọ tó bá ti nẹwọ́ tó kìtì òkìtì ó di kíní kan àwọn eléyìí ṣe mùsùlùmí gba wọn tá a kà yí o tó pé mùṣírìkù náà ni wọ́n aládèmọ́ra wọ́n wá ní sáré ìmìnira wa fi ẹnìkan láàfà kan tó tún fàdúgbò kan jẹ́ dákun à ń wá balẹ̀ sí ní mùsùlùmí tàà lè jẹ́rẹ́ rẹ̀ ẹni ẹni olóhun ò rí ṣùgbọ́n wá tí mọ̀ pẹ́ ń bẹ àwọ̀ ọmọ yìí ni àtẹ́sẹ́ ní ẹbá mọ̀ wọ́n a ní bùkátà sí wọn àwa fẹ́ mọ̀ wọ́n torí pé iṣẹ́ yìí ṣe tẹ́ta kọ̀ fún ni tí ṣe mùsùlùmí torí pé gbogbo olé oúnjẹ náà nísìnyí àkókò náà ẹ̀yìn tọ́ka tọ́kí wọn bá jẹ́ àbàtọ́ bá jẹ́ tó níwòye jẹ́ òkè mọ̀ pé òun lọ ń sá fún pé kíni ṣubú àti ṣẹlẹ̀ òun ti rí i pé láwùjọ yìí wọ́n náà dá kọ́ dẹ tọ́pẹ́ kí ìdípa jọ ni tẹ́kọ̀ tí máa ti ń lọ ọkọ̀ ọdẹ ní mùsùlùmí tí ó dé ní mùsùlùmí tẹ́kọ̀ ẹran tó bá pa yóò pa nípa mùsùlùmí tó ìfẹ́dé fẹ́nìkọ̀ kan wa a rí pé àwọn tó jú ń ṣe ọwọ́ mi náà ọ̀rọ̀ ọmọdé bí ọ̀rọ̀ bí kó wá àṣìṣọ́tọ̀lọ́kọ̀ náà ìrẹ́lẹ̀ ẹ̀kọ́ ni ẹjá àwọn ọmọ kírun lójú ọ̀nà torí pa àmọ́ ìta parí ẹ̀ kódà aṣọ́ débi pé wọ̀tọ̀ jẹ́ mùsùlùmí wà náà ìbẹ̀rún ọkọ̀ tí mùsùlùmí bá lóun fẹ́ kírun fún wọn láyé ọwọ́ adétàwà ọlọ́dẹ náà báyìí iṣẹ́ ọdẹ iṣẹ́ tó dáa kọ́lọ̀kọ́ fàlùbáríkà àti fáwọn tí wọ́n ń ṣe àwọn tó jẹ́ pé ó kọ́ lé wọn gan ní pẹ̀lú ọlọ́mọbalẹ̀ yìí jẹ́ ṣùgbọ́n mùsùlùmí ní ń ṣiṣẹ́ yìí báwo ni ó ti wá jẹ́ pé ìsìláàmù ní ọ̀tọ̀ka bẹ́ẹ̀ sì ṣe tó jẹ́ pé mùsùlùmí ó lè jẹ ẹran yín tẹ́ bá sì náà wọ́n lè pé nígbà bá kú tán wọ́n nípa àwọn ṣe ó àwọn nǹkan tó mọ́ ṣe ráìtì àwọn ojúṣe ìsìnkú ọlọ́dẹ ṣé ìsìnkú mùsùlùmí ni wọ́n ó sìn yín ni àbí ọlọ́dẹ tẹ́ pé ìṣẹ́dé torípé láwùjọ wa pàápàá jùlọ nílẹ̀ yorùbá nǹkan ti bàjẹ́ débi pé àwọn kankan bẹ tó pé kò ní rẹ́spẹ́ẹ̀tì fún ẹ̀sìn pé ẹ̀sìn tí ọba ti dé ìtẹ́ pè ní tìbílẹ̀ yẹn táwa ti mọ̀ kótó ìsìláàmù ni ẹ̀sìn àbí àbáláyé so ẹ tó bá ti di pípẹ́ ọ̀fẹ́ joyè nísìn àwọn òye ilé àwọn ọba jíjẹ gan fún rẹ̀ bí mùsùlùmí ọba jọba yóò gbé ìsìláàmù rẹ̀ kọ́ tí ó bá jẹ baálẹ̀ tí ọkọ̀ àwọn tọ́lọ́run bá ní tọ́bá kó yọ yóò gbé kìláàmù rẹ̀ kọ́ sọyẹ kó rí bẹ́ẹ̀ tábà tó wá sọdẹ ní tọ́bá tó fẹ́ sọdẹ sọyẹ kọ́ tó gbé kìláàmù rẹ̀ kọ́ kájọ wòye sí nǹkan yẹn pé ó yẹ kó nǹkan kó lè gbé ẹ̀sìn rẹ̀ bó ti jẹ́ pé bíríkìlà tó jẹ́ mùsùlùmí ń ṣe bíríkìlẹ̀yìn àbí ní mùsùlùmí ẹni tó jẹ́ kìrìsìtẹ́nì ń ṣe bíríkìlẹ̀yìn àbí ẹni tó jẹ́ olóòsà okó ń ṣe bíríkìlẹ̀yìn sọ́kẹ̀kẹ̀ ọ̀ làkẹ́ lára ó ti ajẹ́pá àwọn ọ̀sẹ́ kan bẹ̀tọ́ àjẹ́ pé wọ́n tó wọ́ bá sí àti kó ọmọ lẹ́sìn ọgbà fúra èyí sì ní ṣe pẹ̀lú pé mùsùlùmí fẹ́ jẹran ẹ̀gbẹ́ a sì bùkátà sí pé mùsùlùmí ní kọpẹrin fún wa abẹ́ntọ́jẹ́ kìtàbíyà so látàrí báyìí iṣẹ́ tí àwọn ọ̀bẹ́rẹ̀ oríṣiríṣi àtàwọn tó pè wá tó fún wa lásàmẹ́ntì tí wọ́n bí wá pé ìjà àlèrí àlèrí làwọn ah, ẹjẹ́ á sọ báyaka tó kò lórí ètò àwọn àbájáde ní ara wọn ọdẹ mùsùlùmí. Jazakumullahu khairan ọlọ́ba ní sẹ́yìn ní ẹ̀sùn olóore fún àǹfààní àwa tí a bá rí ọmọ àwọn ìyá ní mùsùlùmí tí wọ́n ń sọdẹ àwọn ìtí àwa ò mọ̀ tẹ́yìn tí mọ̀ fi wọ́n sọwọ́ sí wa bóyá kẹ́ fi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa nẹ́mbà àti wa ò fi dúró sí ní zero eight one eighty seven ninety nine fifty one eighty nine kámọ́ pè lórí ètò ní ìṣe wọn ó dáyàwó méjìlá kákan ní lórí àkùrọ̀ ọ̀rọ̀ wa lẹ́yìn àdójà ìsọ̀síwájú 080